daddy big daddy Eduro, she ṣé to pay pé ẹ sọ fún the last time you, you spoke with me on phone anyway, I should buy you a whole lot of chocolate. èmi tá ẹ no daddy I bought you a bunch of chocolate tó pọ̀ gidi gan. tó o bá fi tọrọ fún ọmọ tí o níyà mi ní no daddy ẹ má waste chocolate mi náà ẹ ló lóko kí n ṣe chocolate nǹkan ni mo bá yín ra mo bá yín ra àwọn packing shirt àwọn nice suit and àwọn underwears tó nice. a kì í òkè fìtì mi bàtà èmi ni mo mọ ṣé ṣé wọn ló lọ́ra mi ni èmi mo mọ tó fìtì lórí nǹkan ẹyọ ló fìtì láyé tí wàá ṣe fún mi. oh now i get you ẹ má wọrí ṣẹ́rí sí má ṣe gbogbo yẹn tán mo ti wọn bá yín fowó sí. ẹ ẹ transfer kì í gbọ́ gbọ̀ngàn lórí fóònù mi ó ti tán gbọ́mọ yòókù òun nínú mi láti ká fóònù mi sùn. lóde ó ní wàá tọpẹ ìjọ máa wálé wọn nìkan ló wálé kí ló dé. Big Daddy, I said I'm not going to discuss this with anyone. Honestly speaking, it's not something I want to discuss. Um, you, you're so dear to me, I just have to discuss it. Daddy, I'm sọ fún ọmọkùnrin yìí pé kó jẹ́ relocate to Nigeria. I mean, we could set up a business. There are a whole lot of things we could do in Nigeria. People are making it in Nigeria. I know it's what I know. I understand. And I've been trying to convince him. I tried to convince him for like two, three years. ó dẹ̀ sọ fún mi pé òun ò lè fi ìlú òyìnbó sílẹ̀ pé bẹ́ẹ̀ lòun fẹ́ wà I was like why then ìgbà tí mo rí i pé ó dàbí pé ó ti fẹ́ máa feel wípé my life depends on him like if like if I don't see him I can't survive so I just took my stand ó ní mo ṣe decide láti máa bọ̀ Naija. ẹni bá mi lọ ṣe ìlú òyìnbó ló fẹ́ kú sí mi. I I wonder. Yorùbá máa ń pa òwe kan wọ́n ní èrò mọ́ di ẹ tó bá máa kọ tó bá dàgbà àṣà ò ní gbé ní kékeré àkìlẹ̀ bí aṣọ jù oh! I don't understand. kò yẹ èrò mẹ́bí ẹ̀ is um, small chicken if it's go to kókó oh, oh! ní hold on tó bá dàgbà ẹ̀kọ́ ẹ̀ is not go to die kékeré kò ní kú kékeré sá ṣé o ti gẹ̀ ti. He won't stop to amuse me. no, I, I think I get it. Literally, what you're trying to say is Anything that will last will not quit suddenly at the tender stage. Is that what you're trying to say? Yes, àwọn kankan àti ẹ̀yẹ mi mẹ́rin bẹ́ẹ̀ òun ṣòrí you. ò ní ṣe nǹkan kó má fà yọ ọpẹ́ sílẹ̀ ṣé orílẹ̀ èdè àtàwà yìí we have very talented young people tí wọ́n ṣe dáadáa ìlú wa dẹ̀ gbé wọn tí ẹ̀ ló ṣe kò you are very beautiful o tó wá sọ̀m bí bàbá bí bàbá tó bí ẹ. no yes why did you say that how can I be handsome. good o beautiful bí ẹ o wá sọ̀m bí bàbá ẹ. <laughs> big daddy. so tó o bá gbọ́ ọ̀tá ọkùnrin á dùn ẹ̀ wá ọkùnrin o ò lè dá you cannot live all alone sori ìwọ ti kú ẹ nílùú ìtìpẹ́ o ní ìdí ọkùnrin tó máa support ẹ tó máa máa fọmọ ẹ pé bá a ṣe ṣe ń bínú tó máa wà honest pẹ̀lú ẹ tẹ̀ máa lọ́ọ̀ fara yín tó wáyé pọkùnrin náà ló ti lọ tipẹ́tipẹ́ ó ní ìdí obìnrin tó responsible tọ́jọ́ máa fọ̀rọ̀ lọ ara wọn gẹ́gẹ́ bí ntí bàbá rẹ̀ sọ sílẹ̀ wá ọkùnrin wà fẹ́ ọ̀sìmọ́tò fẹ́ awẹ́ pick ọkùnrin tó bá responsible tó máa love tó ọjọ́ máa yẹra yín kẹ́ẹ̀dẹ́jọ́ bẹ̀rẹ̀ kẹ́ẹ̀dẹ́jọ́ débi tẹ́lẹ̀ lọ that's all that's all. kí ni mo lò. <laughs> daddy. ẹ̀yà transfer um, one oh oh five dáàdì ìdí ìdí ìdí ìdí ìdí ti wà ní àdúgbò ẹ̀ mi mi mọ yẹ ìwé street name yẹn ni oh, ok ok police station tó wà wájú ẹ̀ mọ̀ ń wò wájú báyìí sìn alright ok ok ok alright ó máa rí mi sìn dáa. to my house. Wow, this is amazing. It's beautiful. Mm -hmm. Tell me you're kidding me. you what? call this place beautiful. Can you cut me? Ah, uh, Ibo. Ibo, bye. Where could you from the You built this house? I bought it. You bought it? And I so regret buying it honestly speaking. Why is that? Honestly speaking, I was uh, in the US. in Baltimore, mo pè wọ́n pé wọ́n help me láti get home. you know, and then they sent me pictures. And I loved what I saw, but getting here, it's just, I don't, I don't like it. Honestly, I can't wait to get out of this place. But I don't see why. It's beautiful. Caterpillar very annoying so ridiculous. Like I have to bend my neck this way and that way, into TV. I mean, yeah, I can't wait. I'm going are to figure out to buy anybody. Yeah, I'm sure I can help you. Yeah. That'll be nice. so how much are you looking to, to sell this? Um, I bought it um, 40 M. Maybe 10 nobody afford it. 35 and movement. Is that too much? No, it, it suits. It's. I can reduce the price to buff you. Honestly, I can't wait. Me, mind. <laughs> No, no, no, no, no, no. It's, it's amazing. It's, it's beautiful. Yeah, 14 14. Okay, so where are the kids and where's your husband? I'm still very single. Interesting. Um, actually, I had a relationship back in the US, and um, but mo very relocate. Mo kò jẹ́ ká relocate was staying. Òun like it yẹn, you know. I said, well, I think anywhere you are, home is the best. Because I believe only she ṣe kankan sí you know. I would love to invest on something reasonable. So, what about you? you <laughs> know? <laughs> I'm single. Uh-huh. Bachelor uh, life. <laughs> Who Nigeria? You gotta look for money first. Okay, oh, oh yeah. What would you like to take? Um, maybe whiskey. Um, okay, that's cool. All right. Just give me one second. iṣẹ́ ń sìn wá máa kọ́ ọmọ yẹn dání lọ. because àti ẹ̀kọ́ ni mo ti ń sọ fún wọn pé kọ́ lọ sùn tí wọ́n nípa àwọn ò ní sùn ó dìgbà tí dáàdi àwọn bá dé káwọn tó lọ sùn. Okay, lovely. You guys have to go to bed, eh? Let's go tomorrow. Mm. You see, tí dáàdi dẹ̀ ti dé iṣẹ́ máa dẹ̀ lọ sùn. at work today and um, I think I should let you know. Kí ló ṣẹlẹ̀? Lẹ́yìn ibi iṣẹ́ ṣàdédé lọ́kàn list dé. So I actually thought pé promotion list ni but unfortunately kò ṣe promotion list. Oh. So what is it? It's a um, transfer list. And um, wọ́n kàn pín àwọn èèyàn káàkiri and eh, ẹlòmíì wọ́n gbé lọ sí ẹlòmíì Òṣogbo ẹlòmíì Ìlọrin orúkọ mi wà ń bẹ̀. so kí wàá ní kí wàá nìkan tó ṣe. Um, wọ́n transfer mi ni. transfer mi ah, ṣèbí iṣẹ́ náà ni àwọn ọmọ ni mò ń rò. ọkọ ọmọ náà bèbí tó bá wà lọ síbẹ̀ ìwà kọ́ ọmọ dání it's not a problem. Yeah, we change the school and I, uh, I'll come over there from time to time. Shit, why are you laughing for that? um, Actually, Bàtà sọ fún mi pé on my transfer me, you know, I, I got scared because mi mọ bó ṣe might take it. Bóyá kí wọ́n lọ́nà pé anything that has to do with your job, I'll support you totally. Billy, you're not mad, you're not. For what? Ah, really? Now, yes. <laughs> <laughs> you. Ọ̀nà kan wọ̀. O lè jẹ mí láyà. Ok, so kí ló máa jẹ? Màá jẹ bá. But soon my run, I'm shower kí n tó jẹun. I'm tired. Okay, let me run your bath. All tí mò ń sọ yẹn lélẹ̀. ṣẹ́rí láti fẹ́ǹsì ẹ tẹ bá ṣàkíyèsí pé nígbà tá à ń bọ̀ yẹn fẹ́ǹsì kan wà mẹ́ẹ̀. láti fi fẹ́ǹsì yẹn òun ló lọ síbẹ̀ pílà yẹn wà lọ́wọ́. odò kan wà bẹ́ẹ̀ pílà yẹn wà bẹ́ẹ̀ so ó wá tún wá lọ báyìí ṣe bá ọ̀gẹ̀dẹ̀ kan wà lọ́wọ́ yẹn. I'm sorry to cut you. All right. láti ibi pílà tí mò ń wò yìí. Eh, yes fẹ́ǹsì yẹn ẹ̀ máa rẹ̀. Eh, the other ibi odò yẹn pílà kan wà ń bẹ. okay yeah all right. Um, to tó wà lọ́hùn yẹn ẹ̀rù um, ojú ọ̀gẹ̀dẹ̀ kan tó yọ lọ́ọ̀kan Mhm. aha another pílà wà ń bẹ wà lọ sókè báyìí pílà kan náà wà lọ́hùn yẹn so ibẹ̀ ni gbogbo ilẹ̀ yẹn dé. So like um, how many acres of land are we talking about? Yeah, two acres. Oh, pretty. How much? Uh, nǹkan tí ò jẹ́ kí n mú yín wá síbi tẹ́lẹ̀ náà nìyẹn because owó tán gbélé pọ̀ díẹ̀ forty five million naira. wow that's a lot but nko mean of course it's negotiable. Uh, of course tí wọ́n bá rí serious buyer <laughs> ó yẹ kán lè calm down a little bit yes. I am a serious buyer. uh, <laughs> this is exactly what I want. I oh. eh, understand. It's very close to the road. Of course, we shall support move every So this is what I want. Mm. Um, Timba Toba one negotiable. I think I'm game. Mm, I think what I would do is to connect you with the family that owns the land. So early, just sort of one on one. Kò ní dàbí pé àwọn òkùnkùn kan wà ń Oh, okay. So that is it. Yeah. Okay, can I just... Uh, please do. Uh, uh, ibi kòtò yẹn ló eh, ẹ̀bọ̀ Eh, yes The matter today, dé dégi yẹn kò kọ́ kòtò yẹn All right. Um, so, uh, all right. Uh, I think I'm game. <laughs> um, so, I think tẹ́ like ẹ̀ It's exactly what I want. Nǹkan And tá bá ti Since it's negotiable. Yeah. I think I'm good. Mm, Tọ́ bá serious buyer, Oh eh, yeah, kó calm down. Definitely. <laughs> It's a lot of money. Yeah, let me just call somebody. All right, All right. ṣe wà lọ́fíìsì ẹ lórí ọ̀rọ̀ property yẹn. Talk to you later. Yeah. Um, actually. Uh, Okay. Thank you. Oh. Okay. dàbí ẹni pé mi ò ro kíní ìdàdà ẹ kó jórúkọ mi yẹ kó mẹ I mean mo influence, you know and I feel as a man mo yẹ kó handle it shouldn't have been my name. Okay. ẹni tó your kó sign for space director bá ti sign I'll get in touch with you. madam ṣárántí wípé mo sọ fún by a big kẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí director àti CEO. so kí ló ń tọ́ láti um, uh, no no no no no no ṣe under normal circumstances eh? kò kí ń ṣe nìkan yẹ kí n stand as a CEO nígbà tí ṣe bóyá a ní ọkọ àfẹ́sọ́nà. ẹ eh, understand so it's even none of your business it's my privacy you know what tẹ́ni tó yẹ kó sign to that ti sign I'll get in touch with you. madam mo fẹ́ kẹ́ ẹ wo yẹn dáadáa so a ṣe lè tún pépà yìí ṣe mọ́. I beg your pardon I just told you now wait kí I'm so sorry I don't want to be rude he's my husband ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀. báwo ni kí n máa expect. tí mo bá ṣe tán mo máa pè é. thank you. you're welcome. You can close the door behind you. Hello, Softy. Sure, okay. Um, Ibuluwa. Okay. Um, our document is ready, so I need a lot of yeah. Okay. I'll get you. Love you. Bye. kàn ní kí wọ́n á ṣàlàyé fún yín ni lórí ọmọ yín tẹ ní kí n bá wọn ṣe àwọn dọ́kúmẹ́ǹtì wọn dọ́kúmẹ́ǹtì tí mo ṣe fún wọn wọ́n bá ọkọ̀ pè mí pé kí n wá change orúkọ ẹ̀ sí orúkọ ọkọ wọn ah, ní madam ṣe rò dáadáa ṣá dẹ̀ náà ti rò ìgbà tí mo bá wọn sọ títí mo tún try láti fẹ́ confuse wọn wọ́n ṣe fly up wọn ní lọ́wọ́ nìyẹn so nítorí ẹ̀ ló yẹ kí n wá sọ fún wọn ẹ lọ má má bínú jọ̀ọ́ má bínú jùlọ ọmọ mi o ní kó change dọ́kúmẹ́ǹtì ẹ sórúkọ ọkọ òun àbí àwọn ẹ̀rí wọn má sọ̀rọ̀ jù ọ̀rọ̀ má sọ̀rọ̀ jù má pè má gbọ́dọ̀ ẹ̀sìn. láti ìṣọba mi tábàpọ̀ ni àlọ́ bó jẹ́ fún mi. máa bú sí i á máa gbọ́ lórí fóònù ẹ ti rìn ìdìbò àgbọ̀ máa tó gbé sípíkà. máa gbé spíkà wà á kọ́ bí mo ṣe ń bà sọ̀rọ̀ tí n bá ah, ń láyé lójú ẹ̀ òtún òtún bẹ́ẹ̀ ṣe kan lọ́wọ́ ni ó máa pè mí padà èmi kò ṣe ẹ̀ka kọ́kọ́ nínú aṣọ tó ti tẹ̀ fún kí ni káwọn báyọ̀ mi jẹ mo fẹ́ tẹ̀ dọ́kúmẹ́ntì orúkọ ọkọ ẹ ìmọ̀ láti ṣe rí ẹ̀ ṣe kọ̀ ọ́n tó tó wájú ni a lè rò pé prepare fún tó wájú wáyé ah kò dáa kò dáa kò dáa kò dáa nǹkan tí mo kàn ní kí n sọ fún yín wípé mo ti submit àwọn dọ́kúmẹ̀ntì yẹn fún wọn. lọ́yà ìṣeré ni ah sorry lọ́yà lọ́yà ẹ kí lè ti máa wà bẹ́ẹ̀ yìí náà kí ló máa wà fún ṣọlẹ́ tiẹ̀ o ti máa sọ pé tí o bá fún ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan mi lẹ́nu ọ̀pọ̀ tó bá fún ẹ gbọ́dọ̀ tó jẹ́ tó tún bẹ́ẹ̀ lẹ́sìn lọ́lọ́lọ́dọ̀ lọ́dẹ ẹ má bínú ẹ má bínú sá dáàdì ẹ má bínú sá. Come in. used to it. Yeah. yeah. Um, before I give you this, I think you deserve an apology. Um, actually, mo ti um, paperwork before we met, which um, it's difficult to amend because of the legal backings tó ti but tentatively, this is what we're going to be using because, of course, we have a lot of proposals already. Tiali put on hold. So, Iwolo could stand as, you know, be African culture, she be Iwolo could stand as the CEO. Okunlulu, lolórí obìnrin. You understand? Okunlulu, lolórí aya. Iwolo could stand as the CEO. Mm. And uh, when I stand as maybe the director or maybe something or whatever, the buffet fit in fit in. But at your relationship people are asking, so I need you to sign. I hope you accept my apology. Baby, she been got at a minute, a minute. Thank you. Huh? So I want you to sign. The director? Yes. <laughs> healthy. <laughs> Thank you. So now I'm officially the director. <laughs> well, to see you. <laughs> You're welcome. I love you. Love you so much. Mm. Yeah. we need to celebrate this. Of course, definitely. Kilo, kilo, ma'am. We have to celebrate this. What do you mean? Okay. So I was celebrating. Um. Back in better. Hi. you are too beautiful I can't confuse. Actually, ah, mm, mm. let me, let me get something. At least maybe champagne or something. All right. All right. ọkọ̀ ìfẹ́ ló ń gbé mi lọ mi ò máa mọ bí ó ń gbé mi rè é tóbi mo nífẹ̀ẹ́ dénúdénú ìfẹ́ ẹni fi dùnnú sọ́kàn mi I love you. òní jẹ níbí bó bá ṣe ń bọ́ ọkùnrin rẹ ló máa bó bèrè bẹ́ẹ̀ ló máa tún bíbí jì. àmì yóò. ìfẹ́ ló kó pẹ̀lú. Simisola ni. Simisola. Ah! bí burúkú ọ̀hún ṣe dùn dáadáa létí Simisola ọkọ̀ tó dùn ún kódà ọkọ̀ tó dáa gan-an. ẹ eh, dáàdi wa àti mọ́mi wa ń kọ́ ọgún um, dáàdì ti ṣaláìsí. mọ́mí wa ń kọ́. she's also dead. kábíyèsí ọ̀nà ọba ìṣòro òun ó ti rí ikú tó so wọ́pọ̀ òun náà bàbá àti yẹ ó ti kú tipẹ́ bàbá àti ẹ̀ ló jẹ́ gbọ́n tèmi èmi lè láti kékeré péré ṣe títí títí tó fi dàgbà tó yìí ọlọ́wọ́ ọba ló dìde fún mi náà tán ìlú wa ni ẹ̀gbọ̀n gan. Um, eruku ni sir Kwara State Ekiti Kwara. ìlọrin. Ìlọrin aláwákìlá Ìlọrin ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtì náà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú mùnáfìkì ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ lò péképéké Ìlọrin ni ah! ìlú àwọn afáàlánù ìlú àlùbáríkà ìlú tó dáa ni mímú ti ẹ̀dùn sí bí ó ti wà ó ṣùgbọ́n wọn fúnra ara rẹ̀ mo kí ẹ kú oríire oríire ni oríire ọmọ mi oríire ni kò sí bóbi yóò ṣe dúdú onírọ́ ni nílé ìgbàdùn lótò ìgbàdùn anírọ́ ni kò tiẹ̀ tó yà láyé kan tí ẹ dé towótowó tó lè rojúmọ́ báyìí pé mo ní gbàgbé lọ́lọ́run jẹ́jẹ́ dì nígbà tó tẹ̀lé náà wọ́n fún mi níyàwó tèmi tó máa lálùbáríkà tó máa lẹ́wà tó máa wá láti léèrè tó máa níwà tó máa ó ṣàkà gbogbo ẹ̀ lẹ́ ìyẹn mo ṣe pé àjẹwọ ni ẹni náà. <laughs> every so but honestly speaking he is very lucky to have me. fúnpọ̀ láti ẹ̀ wá sí ayé ọmọ lọ́kì wọ́n ni wọ́n ẹ̀rọ ìfọ̀yín. kò ní fáyín táwọn fẹ́ẹ́ fi tiẹ̀ jọ ó mọ bọ̀dá mi nígbà bọ̀dá mi fẹ́ ya tiẹ̀ bí egbin ni àwọn mẹ́ta ló ń jà sí ìkọ́ tiẹ̀ wà ní ọgbà mi ìrúbí ètò ẹ̀ pé oṣù orí gidi gbò báyìí wà á lè jẹ kàn nǹkan lọ́wọ́ ìwé ìwé rí kúkúrú sáńpẹ́ báyìí ilé ìṣàkọ pé òǹfààní òǹfààní ìṣàráfẹ́ lábọ́dì àbíké ìwé ìwé pẹ̀lú ó gbà wọ́n dànù ló fi fọ́ ìyẹn báyìí kí ìṣù tó kí ìyẹn báyìí gbèdé lè níta lábẹ́ ìfijọ́ tó nífẹ̀ẹ́ ni tó fàn <laughs> kò sí wàhálà nǹkan náà jẹ́ ká máa yọ inú ilé ayọ̀ ló wà àfa sọ̀rọ̀ ojú okùn òun náà ti sáyẹn sọ̀rọ̀ òun ṣẹ̀rí ọ̀rẹ́ mi àfa kọ́ wa kí mi kò mọ̀ pẹ́yìn kankan ẹ̀ máa dé báyìí. àtúntò ọ̀rọ̀ ọ̀gbọ̀n ṣùgbọ́n olùkọjá kírun mọ̀ ẹ ti di christian méjèèjì náà lẹ́sìn lẹ́ẹ̀kan náà ni mo ṣàdúrà sí fún wọn. sọ́dọ̀ ara rẹ̀ ìgbìyànjú. sọ́dọ̀ náà wà ní ìwọ̀n sẹ́lẹ̀. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق وعلى خاتم لما سبق ناصر الحق بالحق ولا يهدي إلا صراطك المستقيم ولا إله إلا أنت لا إله إلا أنت ń kọ́ lọ́wọ́ fẹ́ ká ṣe náà ní abúlé àkíyèsí tí a ọlọ́run náà fọwọ́ síbẹ̀ ó dájú ọmọ abéyìí ìlú ìlọ ọba tó wá sí ìwọ lọ́wọ́ ètò Ọlọ́kọ̀ ilẹ̀ abilẹ̀ ẹni yẹn. وعلى سوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فاوى وأجلك دولا فادا وأجلك عينا فادا فأخذ اليتيم فلا تقياه ògùn tá a bá máa wá máa ṣe káwá fi bẹ̀rù ọlọ́run kan hmm, torí bẹ̀rù ọlọ́run ló ṣe kókó ọlọ́run ní fiwálẹ̀ tálá bismillahir rahmanir rahim wàdùn alẹ́ ìta sájà máa wà dá kárọ̀kù La mọ́ kọ́lá wàlẹ̀ ilé àṣírọ́tò ọ̀run lákàmì náà léwúlà wàlẹ̀ sáfà yóò ti kárọ̀ bùkà fátàrí dọ̀ alámù yẹtìkẹyẹtì máa fà wà wàá jàdáka ilé àfà gìnàfà ayélujára ilé àfà gìnàfà mọ́lẹ̀ ẹ̀tì

Hakeem o Ali Hakeem pàṣọkù pàṣọkù pàṣọkù èmi rè é ọmọ gbọdá ni. ta ló mọ gbọdá yín ṣé wàá right. àdéhùn tó fọwọ́ kún àbúrò bàbá ẹ lójú ìbí mo tó ẹ. ẹ má jẹ fún mi ṣé ṣé mo jẹ nínú ti. ìbí mo máa tẹ́lẹ̀ àti kékeré. ìbí mo tẹ́lẹ̀ àti kékeré. He's the most. Wait, man, he's so good. Eh, mo jẹ́ kutu ọ̀rọ̀ wọn mú kan ọ̀rọ̀ wọn rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀. Ẹ mú nǹkan mú nǹkan mú nǹkan. Ó sì rà Hello, darling. How are you? Oh, I'm fine, I'm fine. Where are you? Uh, come on, you should know you should know where I am. Ilé ni mo what? Ah, mo sáré wá fún lunch ni a ṣì wà ńbẹ̀ Yeah. <sighs> Come on, baby. I miss you. Ah, me ṣeré now. Ó mọ̀. Ṣé o pé òun lọ bí ṣe right? To bọ́ wà paradise Those in ń bẹ pẹ̀lú Hell ni mo bí wà nínú hell kó wá wà pẹ̀lú nínú hell yẹn mo ti wà ní mm, I can't wait to see you baby I'm working to make things perfect cause I love you and I need you. <laughs> Let me put a stop to it for now. òbí bí o ti ń ìgbà ló mo mọ̀ pé three days ni mo but it's like three years already. so I call down Kumabon Limi. I miss you, okay? All right, love. All right, I'll see you soon. When we see you, till we see My sugar bye. Love you. Bye bye. Alright, má fojú so long? And if you if you want to get in contact with me, call beep me, my beer, straight away. All right. I love you. Bye. I remember ara èmi lọ́jọ́ tí mo kọ́kọ́ pàdé olólùfẹ́ mi. I lose control, she lose control, we can't dey fo. Mo mú fẹ́rẹ̀ yó, mo mọ̀ pé ìwọ ló lọ́lùfẹ́ mi. Ìwọ ni dúró mi o, I love you. Ìwọ ṣá ni ọkàn mi fẹ́, ìwọ ṣá ni ọkàn mi o, olólùfẹ́ mi, ayé mi, ayé mi dán bọ̀rẹ̀ o olólùfẹ́ mi I love you. Oh, sweetheart. mo lóyún kó má bà jẹun. ṣùgbọ́n kí ni láti lè delegate responsibility fáwọn òṣìṣẹ́ I'm going to Abuja ẹ eh? ẹnu um, owó náà ti wọlé. really yeah. wow ìgbà ó parí mo ní kó pe account officer kó fi number ẹ̀ sórí account ẹ̀ kí wọn náà lè máa get alert. sweetheart mo ti máa ń sọ fún ẹ pé nǹkan tèmi ti ti ẹ ni nǹkan ti ẹ tèmi ni owó ti wọ àkáǹtì wa nìyẹn. I love you. love you too. love you. Mm-hmm. Uh, I'm missing you already. I will join you, but you. Love you. èmi ò mọ̀rù bàbá eléyìí o tó máa ti yàn yàn ilé bọ̀ ó ní àkọ́kọ́ bọ̀ wá fáwọn ọmọ ẹ̀ àti ìyàwó. sókè máa dẹrù kiri báyìí sí ṣé báyìí máa jáde tàbá dé bí àwọn olóòlà máa lọ́nà. àwọn ọmọ wọn ti ra nǹkan bọ̀ wá fún wa. ìṣègùn ọkọ máa dẹrù kiri. ó dáa o èmi ò mọ̀rù bàbá tí o máa máa bọ̀ tí ò ní ra àkọ́kọ́ bọ̀ wá fún ìyàwó àtàwọn ọmọ. ọmọ okay, I missed you, baby. How have you been faring? Fine, Aduba. Hello? Hello, love. My love, how are you? Báwo l'Abuja? Yeah, mo ti wà l'Abuja báyìí. Lọ́gbọ́n ṣe ń sẹ́tù ní my lápá. yes. ìgbà wo ló máa di someone is missing you here seriously. <laughs> right right máa pè é máa ṣe tán okay good. ṣóò nípẹ́ ṣóò nípẹ́ down ṣóò nípẹ́ oh they are down now. okay love you miss you kisses. ọ̀hún mi kí ló dé tó ń sọ fún yàn pé o wà ní a different location nígbà tó yẹ pé ọ̀tọ̀ níbi tó wà. so that way na disturb mi ni mo fẹ́ spend quality time pẹ̀lú family mi. Eh, why would you tell someone pé o wà lábùjá pàtó wà pẹ̀lú mi ok fine o fẹ́ kán disturb ẹ ṣé wọn pè ẹ́ ń sin ọgbà tí ò jẹ́ kọ́ mọ̀ pé mi ló wà pé. kò ní pè mí mọ́ ẹ. ó mọ pé gbogbo ìgbà ni máa sọ fún ẹ pé ìwà kan nì gbogbo àwọn ìwà ayé yìí mi ò fara mọ́. ọ̀rẹ́ ẹ̀kọ́ bá mi ṣóúnjẹ mi ẹbí ń pa mí. gbọ́dọ̀ wọn máa dé láti school. tí school bus máa gbé náà lọ́dẹ̀. beautiful àmọ́ àwọn àwọn nǹkan kọ̀ọ̀kan wà tí mo fẹ́ ká set straight owó tó ń ná síbí báyìí the money you are spending is too much ilé onílé lélẹ́yìí ilé mi rent eh, facelift yìí ti pọ̀ jù. ilé tí ìyàwó mi àtàwọn ọmọ mi ń gbé bó jẹ́ one month tàbí one day wọ́n fi gbénu ilé yẹn màá ṣe kójú báyìí lọ. Ah, you have to be comfortable it's okay mo ti gbọ́ ilé tíyàwó àtàwọn ọmọ ń gbé tó bá gbé mi kúrò níbi ìbàyìn kan gbogbo nǹkan tó ṣe sí bíbá ti jẹ́ waste nìyẹn. báwo ló waste ilé ni lílo appreciate kò depreciate tó bá gbé e kó ní ibi tó bá lọ màtún wọlé fún ẹ as a matter of fact ṣùgbọ́n pé tó ní ilé ṣùgbọ́n pé ẹni rẹ̀ mi ni and lately tí mo bá sọ̀rọ̀ mo ń gbọ́ tó ń sọ bí eré bí eré pé ó rẹ̀ mo fẹ́ ta lé yìí gan mo lè fẹ́ sọ fẹ́ pé kára ni ìwọ ṣé wọ́n ti mọ àwọn ọ̀nà tó máa wà bí mi baby, I want us to get something straight. Firstly, ibo ni o ti fẹ́ rí owó tó fẹ́ fi ra lé yìí secondly tó bá ra lé yìí tán tán gbé mi kúrò bíbá jọ kí ló fẹ́ fi lé ṣe. ok èwo ló fẹ́ kí o kọ́ dáhùn. ibo ló ti fẹ́ rí owó tó fẹ́ fi ra lé yìí. ọkọ mi ni ẹ mo dẹ̀ mọ capacity ẹ. Mm-hmm. so wo mọ capacity Ọlọ́run nobody is talking about ọlọ́run. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ we buy the house you know tó bá gbé ẹkún nígbà tó bá wọn kò fi ṣe tó bá gbé ẹnu kò ní ìjọba tó rà mí fún ẹ. our business partners mi náà ni àwọn tó gbówó wọlé. business partner sí mi ò fún business partner wèrè wo ló ń pè tí mi ò mọ̀ ń pa ẹ̀ ọlọ́run mà ṣàánú mi o ṣé wọn ò ní dá mi lẹ́bi báyìí. Ah, hmm. so oh, good. Oh, fine. Oh, one last One dollar. Yeah. I can you. Yeah, darling. sorry. Oh, really? It was really nice seeing you. Sure. Eh. Ah. Èmi nìkan ni mo wà. In fact, kitchen him mo The first one, sọ gbogbo. I'm all ears. Of course. He's my husband. never been married first married to my ever bá àkọ́kọ́ ṣe òun náà ni tèmi àti èmi àti àmárìrì. ní ọkùn ní ọkùn débi tó máa bímọ òun ọ̀hún ah, as in mo wà double sure I am very very sure of course I know him in and out. mo trust ẹ òun kọ́ sẹ́ẹ̀ ó mọ nǹkan nǹkan jẹ́ ká resolve méjì méjì lọ́lọ́run dáyọ̀ sílé ayé ó lè jẹ́ pé ẹlòmíì ni àwọn èèyàn máa ń all right i would love to see more of you bye bye. Sweetie. má bínú oúnjẹ máa tó rẹ́ẹ̀dì ṣùgbọ́n. Ah, <laughs> ibi kan ti ń pọ̀. i know. paul ń bá sọ̀rọ̀ ẹ̀ fún mi. ṣùgbọ́n ọ̀rẹ́ mi ta pàdé níbi tá a lọ lẹ́yìn kan landlady pàtàkì. ṣé wà okay. Oh, <laughs> wà okay ó kàn sọ nǹkan tó funny ni mm. she was like um, she was like um, ṣọkọ mi ni òun rí wa papọ̀ ní pẹ̀múnìà pé ọkọ mi ni náà she was like are you sure I said he's my husband she was like ah ṣé second wife lèmi I said mi ah. never ṣe máa ṣe second wife ó ní ah ṣé mo dẹ̀ ṣọ́ pé o tí màá rí rí. ó parí. mo ní ìwọ ni first èmi àti ẹ first marriage tamareba kọ́kọ́ ṣe nìyẹn. ìwé ìwé ìwé ìwé. as in she was so sure she was saying it affirmatively bí pé ẹ ẹ bí pé wà níbi tó ti ṣe wedding. àwọn ọ̀gá kí ni ìwọ kọ́ ìgbà tó dẹ̀ fẹ́ máa máa fẹ́ máa dàbí pé a fẹ́ máa á bí wọn. ẹ̀fọ́ ọlọ́gbọ́n ò lè bí èmi náà ṣe bí méjì méjì God bless you. <laughs> ìjọba ọ̀gbọ́n tó fọ́ ní ìṣèjà bí àti ìṣẹ̀lẹ̀ kan tí mo wọ́n tó ṣẹlẹ̀ yankí wọ́n ní bọ̀bọ̀ kan wà rà ọṣẹ ló bá mú ìpè ọmọ sẹ́ńtẹ̀ǹsì ṣùgbọ́n pé nígbà tó máa mú dé ọ̀rọ̀ ọlọ́pàá tó gbọ́n fẹ́ fi sínú sẹ́ mm. right obìnrin tó máa gba rẹ́jísítà tó máa kọ gbogbo ọ̀rọ̀ information ẹ̀ obìnrin mm. bá ń kọ́ ló bá wò pé ah, ẹni yìí ẹ̀rọ ìgbà ìlú wà ọ̀rẹ́dì náà ah, ah. òun bá wò pé òun kẹ́wọ́n ṣẹ̀wọ̀n rí ló ní ọ̀nà ẹ̀ mo ń bọ́ ọ̀bọ̀ ológun àní lọ nínú ìròdì ìbàrẹ̀ lọ́mọlókè dúró wọ́n máa lọ sínú sẹ́ẹ̀lì láti lọ mú ẹnì kejì wọn ṣùgbọ́n wọ́n àtọ́gbọ́n ìwà dé ìbejì ni wọ́n ṣá. ok ìbejì. ọ̀ ṣe ìbejì o lọ sọ bẹ́ẹ̀ ni o ṣé ibi ṣe rí ó lẹ́nu kó nínú méjì. that was the situation ọjọ́ mi ti bẹ̀rẹ̀ ọlọ́run bá. ó lè jẹ́ bèjì àbí. ṣọwọ́ ẹ̀rọ ẹ̀sìn bíi òun pèsè ẹni tó rí ṣómi ṣómi máàkì tán ni o àbí ṣó ṣó dẹ̀ lè pọ̀ sí ẹyẹ náà tó bá tiẹ̀ jẹ́ kò lè ní máàkì. ìwé àdèké wọ bí. mo máa bí. ìwọ náà fẹ́ lọ bí ṣe <laughs> ah, ní kí wọ́n wà alẹ́ pọ̀. mo wà níbi ó di the way she was talking like ah ọmọ. <laughs> nǹkan tó ń ṣe mí. ọkọ mi wọ́n ti rí. ó ṣe é. ó ṣe é. ìwọ ni ìdùnnú mi torí mo ti ní ẹ̀ mọ́ lọ́n gbòǹgbò àwìlú jíde bí ọmọ yín jíde bóyá àrùn tí mo ṣe ni kò jẹ́ kẹ́ ẹ rántí mi dáadáa yìí. ìwọ nú àwọn ọmọ mi ìwọ ló ń jẹ́ jíde o. ẹbí mo tó jẹ́ jíde sáà ọmọ yín jíde jíde tó mú mi wá tó introduce me as his fiancé. ah ah ah Abdulhakeem. Yeah, I'm sorry, my bad. Mo ti gbàgbé pé Abdulhakeem ah, ẹ̀ máa ń pè. Yorùbá bóun ló sọ Abdulhakeem. Babájídé ah, ìyá mi ọmọ alálẹ̀ ọmọ etí dára ọmọ ènìwúyọ̀ làwúyé ọmọ bóbó ló òdì wálé ọmọ bóbó ló òdì wálé kì í ṣe bí ìtòlè bí tàbọ́ra ni àti mi kọ́. àti mi. mọ́mí ẹni mò ń béèrè yẹn. Daddy, ó dàbí pé ti gbàgbé almost everything about me. Mo sọ fún yín last time pé àwọn mọ́mí àti daddy wọn ti kú ti pẹ́ ti. okay, okay. ọ̀nà ti kú náà tẹ wọn sáfẹ́fẹ́ rẹ náà yorùbá burúkú kò lójú ah ló wá ṣe ládùúgbò wa. Um, actually ọ̀rẹ́ mi kan ó ń gbé down the street in fact I was really really surprised ìgbà tí mo rí pé ah, same street tí èmi àti Jídé jọ wá ní last time lélẹ̀ so mo wá ní ah pé kí n má kọjá wájú lé ọba kí n má kí ọba ni mo ṣe sáré seize opportunity láti wá rẹ́yìn náà. actually ká ní mo ní nọ́mbà yín mo ní Oh, ilé tiẹ̀ nílé ẹ̀ wo jákú wọlé lẹ́ẹ̀kan já wọlé já wọlé lé mi. Oh, I'm so sorry to disappoint you because um, ọ̀rẹ́ mi wà ní junction by so mo kàn ní kí n kàn sáré kí n kàn sáré rí yín ni sà. ńlá wa pẹ̀lú wà bọ́kùnrin wà bóbìnrin táwọn ò ní jẹ mí gbéra gbára ọlọ́run ọba bí mo ṣe máa máa jóòlù ń jó yẹn báyìí ah <laughs> èmi bàbá bàbá jíde. sùdádìí ẹ má bínú fẹ́mi ló tún fún lélẹ̀ tán wọ ah, ọmọ yìí ò ní sori burúkú ò ní sílẹ̀ tẹ̀ lágbára ọlọ́run bàbá yìí bó bá ṣe ń lóyún fọmọ mi báyìí ló máa bí ní méjì ló máa bí ní mẹ́ta ló máa bí ní mẹ́rin o ṣe o dúpẹ́ o ṣe gan o ṣe o ojú òní tí ẹ ọlọ́run pọ́n ẹ lé o ah! ọmọ lọmọ yìí o ah! ọmọ mi jíde ó mójú lọ sọ́jà bí nǹkan mi. ó yá ọ̀yà bámu tèmi bámu tèmi bámu tèmi. àfàsọ̀rọ̀ náà náà wo business tá a jọ ṣe lórí ọ̀rọ̀ ìyàwó ọmọ mi ìyẹn ti lọ kó papọ̀ mẹ́lẹ̀ yìí o. o lọ kó lọ kó lọ mo rí i ṣé bí àwọn abdulayi akimiri. tó ní sàdúrà fún lọ́jọ́ kìnìún àná. o yà lẹ́yìn abdulayi owó tó lóun máa fi ránṣẹ́ fún ọwọ́ àdúrà ń tàjọ mọ́ pẹ̀lú bámu tèmi bámu tèmi bámu tèmi. àfàsọ̀rọ̀ ọlọ́run jẹ́ ká máa rí rẹ̀ ṣe dáadáa. bíbí bá tún yọ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ bíbí bá tún yọ ẹ̀rọ kọ́ra fàáyì ẹ̀kùn ṣọ́ra ṣọ́ra. kí máa ṣe lo one oh six mi ni mo wà lẹ́nu ẹ̀ wo kí ló ń ṣe dáhùn ojú kokoko àdúrà ti gbà. torí ẹ ṣe ibẹ̀ tó dá sílẹ̀ dé bàbá yín ọlọ́run dẹ́tọ́. tó bá ti rú ọ báyìí ó ti tán ni wo bí mo ṣe wà yìí mi ò tọrọ ẹ̀mí gígùn lọ́dọ̀ ọlọ́run láàó six ni mo fẹ́ lò bí mo tẹ̀ ṣe máa lo nǹkan mi náà mo ti ń lo yìí ọlọ́ ẹ̀sùn oúnjẹ tó dáa lè fọwọ́ bá mi. ṣọ́ọ̀bù oko ìgbẹ́ tí mo máa sọ fún ẹ̀yẹ òun ló ṣẹlẹ̀ oṣù mi nísìnyìí. ìwọ ah, <laughs> ẹ̀gbọ́n yìí ṣá it's only there for me ah, ọlọ́run bá mi bless wọn kí wọ́n bá mi pèsè fún wọn lágbára ọlọ́run. àmì àmì àmì jọ ọ̀rẹ́ má bínú o èlò ni owó tán bẹ sẹ́ǹdì yẹn. ah babe two hundred thousand naira ni mo rí níbí báyìí. two hundred thousand. ọ̀rẹ́ jọ ṣé mo lè advise ẹ. Ah, kí ló dé tí o lè jẹ́ ká lo two hundred thousand tó send sẹ́yìn ká fi ṣe preserving admission tọ̀dọ̀ tiẹ̀ náà so a lè jọ wọlé papọ̀. bí ìbí ọ̀lẹ́ ń sọ̀rọ̀ báyìí ṣé mo kí mi ti bí mo rí i. Ah, ọ̀rẹ́ mi jọ tìtorí ọlọ́run ṣé ọmọ bíbí jáàmù ni tó bá wọ skul gan àìmọye àwọn tó ti bímọ tó bá rí wọn báyìí ò lè mọ̀ pé wọ́n ti bímọ pé bí ọmọ pọ́tẹ́ ti jábọ́ lára wọn ọlọ́run tún wá ṣe ìwọlélé yìí wò ó bóyá rí ah, ó bá lu ọmọbìnrin náà ó wá sọ wípé ìwọ tó ti bímọ kan ah, wọ́n ọ̀rẹ́ mi bí ti ṣe mistake tí yóò bá ṣubú èèyàn máa ń tẹ́rù dì ní ah, ọmọ bíbí òrìṣàrùn ọ̀rẹ́ mi. ṣé two hundred thousand àti one cent ní ìsinmi ṣé òun fẹ́ fi ràn the whole four years. ọ̀rẹ́ mi ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ ń di àròkọ ìkúrò ń bẹ́ẹ̀ báwo kọ́ ló ṣe ní two hundred thousand yìí a máa rí mi wọ́n máa wò lọ gbogbo ẹ̀rá ọlọ́run àṣẹ a máa rí. I believe thank you very much thank you very much. ojú ọ̀rẹ́ mi ò ṣe ò ṣe gan ni. olúwa ló ṣe tó tọpẹ́. hello babe mo ti ń bọ̀ mo ti ń bọ̀ chill na o mọ̀ ju kó máa kó máa pariwo lọ búkì náà wà ń ni the next ten minutes a máa kàn yín lára báwa gbà yín lẹ̀ kó bá mi gba síìtì lẹ̀ àwa méjì a máa kàn yín lára okay okay bye see you soon. Ah, ọ̀rẹ́ mi ah, mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an ni if not because of you ah, mi ò lè sí school o kò gbogbo àwọn mi ní registration verification ìwọ ló help mi wọ́n tún encourage mi. wọ́n ọ̀rẹ́ mi kò tọ́pẹ́ bẹ́ẹ̀ mi ò lè believe ẹ̀ the next one month nínú ìsìn èmi náà máa di graduate òní náà ti máa ń project lọ́wọ́ báyìí i'm very very happy kí ló fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ mi fún ẹ eh, what are friend for See my bá chef, fún ẹ ta ló fẹ́ kí n lọ ṣe fún ẹ eh, ọ̀rẹ́ mi kò tọ́pẹ́ tí See my bad tí mi náà bá ga You do méjèèjì ló máa já sí ẹ ní o ní láti dúpẹ́ lọ́wọ́ mi àwọn ah, onídẹ̀ẹ́ onídẹ̀ẹ́ thank you very much. jẹ́ wá báyìí. water to, do Congo non-stop. I can't even see. The whole place is blurry. Oh my God. Chimoni back by. Oh, not you should man drive by in Nigeria. I think I'm gonna back. This is so risky. Oh my god, oh my god, oh my god, oh my god, oh my god! Oh my god! Oh my god! dókítà ẹ jọ̀wọ́ báwo wà ní báwo lọ. báwo lẹ́yìn ṣe jẹ́ sí. èmi ni close friend ẹ. I see I see ẹ àwọn family and relatives ẹ ńkọ́. Our relatives ẹ mi ti reach ọ ọkọ ẹgbẹ́ mi pẹ́ débi báyìí torí sí lose and parent ẹ. ah that's good that's good um, well it's not a big deal uh, it's just that we uh, shock to me nígbà tí incident happened um, ó severe There ó place her in a state of coma. coma. Yeah. no no no no no no no uh, madam ẹ má ṣì mí bọ̀ a state of coma does not mean pẹ́ni ẹ ti kú o no it simply means wípé ẹni ẹ kò lè react sí nǹkan tó ń lọ ní surroundings ẹ kò dẹ̀ lè gbọ́ nǹkan tó ń lọ ní surroundings ẹ okay so it's not a case of pé pé ó ti kó ẹ̀yin kàn máa fàdúrà ràn lọ́wọ́ ni. Hmm? bí ìgbà wo ló máa wá jí báyìí. <laughs> Um, madam being in a state of coma kò ń ṣe nǹkan tó easy láti predict a lè sọ pé a week two weeks three weeks it could even be three days yeah nǹkan tó yẹn kàn máa ṣe ni wípé ẹ túbọ̀ máa fi àdúrà ràn lọ́wọ́ then àwọn bills tí wọ́n bá kọ fún yín ẹ gbìyànjú kẹ́ san wọ́n you know kó lè aid treatment. Okay. Oh, oh, oh, ti bills yẹn iye tí ẹ kẹ́ ṣe problem inú ìlú bí a kà kú fly abroad àbí. na na na na na na na na na na kò tí ì le tó yẹn kò tí ì le tó yẹn ẹ kàn máa fàdúrà rẹ lọ́wọ́ I believe everything will be alright Hmm. everything will be fine. Thank you, doctor. Okay important. ó ìwà tu fóònù sí láti àgbà tí mo ti ń pè báyìí. ń gbé wà ní gèrègèrègè ń gbé ìpínlẹ̀ báàgì tó máa sọ fóònù sí. ó lè máa ṣàtìlẹ́yìn whatsapp bẹ́ẹ̀ yẹn tí ó tiẹ̀ tó máa fóònù kejì lé tó máa sọ́lẹ̀. ọkàn ara ọkàn mi dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ títí tí kí ló lè ṣẹlẹ̀ àbúrò akáwọ̀ àbò nígbà tí o ti ṣe pé màá káwọ̀ àbò sọ fún mi. mo lè kọ́ sí lọ́wọ́ ti jẹta bá kọ́ lọ́wọ́ ọ̀hún ìpẹ́pẹ́ àbí tó ní tí mo ní kọ́ fún mi òṣèpẹ́ kọ́ ni. mi ò ní ta ọlọ́run ọmọ ìmọ̀ o èkó ọmọ ìmọ̀ ìtọ́ni ọlọ́run ọmọ. Eh, what's, going on now? Okay. Oh, so take it easy now. I need a joke. A joke now. Níbẹ̀ ni máa jókòó sí. Ah. Mo ṣe nínú ìbẹ̀rẹ̀ sọ́kọ̀ wà. Ẹni sùúrù, come and sit down now. Níbẹ̀ ni máa jókòó sí. Um, I'm sorry we lost her. You did what? We lost her. My wife! No, no, no, Just take it easy. Take it easy. Okay? Just take it easy.

ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ kan pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ Changes are to go on, sọ wípé ìgbé ayé àwa ẹ̀dá ó dàbí ìtànṣọ ewéko tí ó yọ ní òwúrọ̀ tí ó sì pọ̀ bí ní àṣálẹ́ òun náà ló sọ fún wa wípé a ní olódodo síwájú ibi ó tún wá sọ fún wa pé kí a má ṣe banújẹ́ nítorí àwọn ènìyàn wa tí ó sùn nítorí pé nígbà tó bá di kẹyìn ọjọ́ a ó jí gbogbo òkú nínú olúwa a ó jí wọn dìde a ó sì máa pàdé ní paradísè àdúrà mi fi ń lórí pé agbára láti lè la àkókò yìí kọjá olúwa yóò fi fún un olúwa yóò sì fún un ní ẹ̀mí èlò lọ́kànlé láti dúró ṣinṣin nínú rẹ̀ ní àkókò yìí ẹ kí a gbàdúrà. orúkọ jésù agbára ìjọ jésù. ní seven seven yẹn lọ́jà fún mi. ẹ̀wọ̀ mi ò ní tíṣẹ́ mi ò ní gbogbo táìmù tó lè mo sọ fún yín mo ní láti disclose gba asset immediately mo go Nàìjíríà. ẹ ẹ ilẹ̀ ìdílé mi mi ìyá ìgbóni mo ti mo ti mo ti wá other alternatives mo sọ mi láti ta mo kí ni immediately get out. ok kọ́ńtà màá text celebrate ma pàdé mi ń sure ṣọ́ọ̀ni I'm only gbé mi for thirty minutes tí bá ti rí báyìí i'm gone tó gbàgbé ẹ̀ náà ti rí pé pass kìíní yìí sí tẹ̀fẹ́ sí láì kẹ̀kẹ́ sáì lè kọ́ transfer mi sí mi ìráyè gbé sheet ilẹ̀. immediate transfer ni mo fẹ́. yes. okay. all right gbọ́dọ̀. my text yóò sìn. gbogbo ẹ̀ àmọ́ ọ̀dọ̀ mi tó wà nígbà mo fún tẹ́lẹ̀ ẹ̀yìn lọ́sẹ̀ pé wọ́n lu ẹ̀ nígbà lóye padà rẹ̀ ṣé mo ṣe lè fẹ́mi. that's an iphone ẹ̀ ṣé yóò tutù ẹ̀. i know my series mo mọ um, honey yeah. mo rí a lot owó to send to me. oh good good good good. and uh, bẹ́ẹ̀ kò ń ṣe eré tí àjíjọ sọ nìyẹn. Eh. two million naira ló send to account mi. ìbí ìwọ̀n náà lè bá wọn sọ̀rọ̀ mọ́tò twenty four million naira ṣe ń ṣe bí mọ́tò nìyẹn kó ṣàmìyẹ ìdájọ́ ṣàdéhùn ẹ̀tẹ̀ mi. èyí tí mo fẹ́ yẹ kankan. ń ṣe bí owó tó fún mi mo ti dá sórí sáìtì mi náà. sáìtì ẹ̀kọ́ nìyẹn àwọn ọmọ nìyẹn. ẹ àwọn ọmọ wa. má gbàgbé mi náà ń bí o mo wà ń bí o. ibi ìdọ̀rọ̀ fọkàn tí sí. ẹ ní ìyókù yẹn ò mọ̀ ọkọ̀ bàbá mi ni mo ní ìrìn sì tí mo ti wá ní irun ní ọkọ̀ ẹ̀gbọ́n kí ni mo ti ń wá kiri. ẹ ẹ ẹ ẹ má gbé yẹn wá o irọ́ ọkọ mi ń jẹ́ kó tọ́jú mi má bàa du ọkọ mi tí mo ń lọ lọ́kọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni. ilé thank you very much sir thank you. lọ ṣiṣẹ́ kí ò kí ló wọ́n ilé ẹ̀ níbẹ̀ tó fi ń pé òkè ká tún kó ká tún máa lọ bòmí. and now this big house look you how did you do it where did you get the money from I don't know. aláìmọ̀ ilẹ̀ gbọ́ ẹ̀ ṣé ìyẹn ń bí ọlọ́run pé orí pọ̀ ìtọ́ náà ṣe fún yẹn ṣé o sọ fẹ́ fọlọ́ tó bá yàtọ̀ ní pé kọ́ni kọ́ni kọ́ni kọ́ni kọ́ni ṣé wọ́n kọ́ni kọ́ni ilé yìí ẹ́ you know like it? Okay ìfẹ́ ẹgbẹ́ wọn ti di ṣé làwọn wà wọ́n. ẹ wá wọ control sí mi ṣe sínú ilé nǹkan. no no let's take a picture ẹ̀ka na picture gọ́tùmọ̀ sọ̀rọ̀ sílẹ̀ gọ́tùmọ̀ sọ̀rọ̀ ní ìlú fọ́ọ̀mù. kí ló fọ́ọ̀mù lórí kò lórúkọ. bí mo ṣe ń lò ó. àwọn ayé mi lọ. ọ̀wọ́ sí i. wọ́n tẹ̀lé ọ̀fun. so jẹ́ ká lọ jẹ́ ká lọ. ọkọ me, lick it, lick it. Show, show me. Can you see me? Doctor! Why are you crying? Why are you doing this to yourself? I want to go up there. You don't have to cry at all. What are you trying to say? What do you mean by saying I don't need to cry? How do not understand? I don't understand. wọn títẹ̀lẹ̀ pé pé èmi àti àní lè jọ máa rìn jáde àní lè jọ máa ṣe kóta jọ máa ṣe mọ́. I understand me. I can't get out of this wheelchair anymore forever. like you don't understand me. You don't get in this thing. Like I can't do the things I used to do before anymore. You don't understand? No.

my Lord. This is my lovely blood. This is my blood. This is my blood. Kò pé mi. Ẹ lọ rí pé ìgbà òṣìṣẹ́ rẹ̀ òṣìṣẹ́ right now èmi fẹ́ mi ní kó stop so that àwọn èèyàn tó bá máa rà wọ́n á mọ̀ pé yes for sale kò ṣe pé wọ́n yóò ṣiṣẹ́ ńbẹ̀. so èmi náà tẹ̀sí rí pé ẹ ti dáṣẹ́ dúró gbé tipẹ́ so ẹ kò máa ṣe sùúrù fún mi díẹ̀ ni mo ní láti snap orí báyìí láti gbé sórí system mi láti lè ṣe àwọn necessary things tó wà lórí ẹ̀ so ẹ máa ní sùúrù fún mi díẹ̀ torí àwọn èèyàn náà tó fẹ́ ra ilé epo a ní láti ṣàwọn kankan tó máa wà ó fún wọn. ọbọ kò jẹ́ kó o kò yẹ kí lè lè pètè rẹ̀ Just calm down, calm down. Because it's our important thing. We need to look for somebody to stay with you in this house. Maybe I should just go and resign to come be with you. Don't bother. I need to talk to my husband. I told you when the last time that was the hospital to check on me. He hasn't been picking my call ever since then. We have to try with this new light, mission. Guys, get. Mm-hmm. <laughs> ilé ẹsẹ̀ kíkọ̀ fún ẹsẹ̀ àwọn là ń tà àwọn là ń yọ̀ Hello, it's me, Teji. Deji, It's me. What happened to you? What happened to us? Kí ló ṣe kọ́ mi? Kí ló ṣẹlẹ̀? Sọ fún mi kí for ṣẹlẹ̀ lọ́gbọ̀n? Kí ló ṣẹlẹ̀? Ẹ ẹ fi ń sọ fún mi pé àtìgbà tí mo ti wà I said they're lying. I said they're lying on you that you can't do without me. That you can't never leave me. Tell me it's not true. Tell me they're lying ẹ mú ṣe pé kò pẹ́ nínú náà kúrò níbẹ̀ mo sáré wá sí ìwo mo mọ ànílẹ̀ kó bá ìwọ̀n ni. gbogbo bísíǹsì náà ni mo ń sáré rẹ̀ kiri pé kí ẹ tètè máa lọ mo wà nínú mo wà nínú ikú báyìí wọn pa mo ọrùn àwọn táǹkà ìṣègbè kiri tuntun wá ìlú ìtura àgbègbè máa fi ṣe ìjà ọgbà ìpínlẹ̀ kan. Jesus. jẹun ọmọ tó lè rẹ̀ pé tó fẹ́ kọjọ́ ọ̀la òun dà ó ní láti sún kí tí máa pa láti sapá lórí ọmọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtàtìlẹ́yìn gbogbo ẹbí torí mi nìkan kọ́ àdẹ̀fọ́ ọlọ́run kí n tún dúpẹ́ lọ́wọ́ wọ fún ara ẹ̀gàn pàápàá torí pé ọ̀tọ̀ ni kán ní kó mọ̀ ṣe nǹkan ọ̀tọ̀ ni kó ṣe ayọ̀ mi kún èmi lọ́lọ́pẹ́. <laughs> mọ́mí ẹ ṣe gòrìmà ẹ ṣe àdúpẹ́ kú ìtọ́jú ra ẹ pẹ́ fún alábẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣe rí èyí tẹ̀ ń sọ wípé kí ìyàwó mi kó má dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ yẹn ah kó bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ láti sìn fún odidi oṣù mẹ́fà tàbí ọdún kan ó tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní ìtẹ́ iná ṣe nínú ayé ẹ̀ ah abiyamọ gidi ni yìí ẹ ti gbìyànjú gan-an ṣé wàá ní tó ṣẹlẹ̀ kọjá yẹn má bínú mà lóòótọ́ òun fúnra rẹ̀ ní tó ṣẹlẹ̀ yẹn mistake ló jẹ́ fún àmọ́ kì í ṣe mistake lọ́dọ̀ tèmi yes torí pé bó ṣe wà yìí mo love ẹ̀ gan-an mo dẹ̀ bìlífù wípé ìfẹ́ tajọ oníṣẹ́ra wa ń gbà yẹn òun ló fà á tí ọ̀rọ̀ mi fi wáyé tó fi di wípé ọmọ tẹ̀lé àmọ́ gbogbo tí mò ń gbé ń gbà yẹn tí ó dẹ̀ di wípé àwọn ẹbí bẹ̀rẹ̀ sí ní bínú tí wọ́n ń sọ̀rọ̀ ìyẹn ló fà á tẹ́mi náà fi wò pé ah mo láti sá lọ o torí mi mọ̀ nǹkan tó lè ti díẹ̀ jáde o alágbà tẹ́mi àtìyàwó mi dẹ̀ rọra tó ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ fún mi wípé tó wọ́n ti assist òun o ìfà òun ti kàwé òun ti ah èmi náà láti tẹ̀lé wá síbí kí n wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ma wíwá tí mo wá yìí mà ẹ pé Yorùbá ti jẹ́ kó yẹra wípé ìyá ọmọ ló lọ́mọ ẹ̀hìn náà la máa wá sábà tẹ̀fún máa ń lọ sọ́dọ̀ dáàdì ẹ̀jọ̀ bí a ṣe máa ṣe ìyàwó òun ló jẹ́ kí n tẹ̀lé wa o. àbọ̀ ọmọ ló lọ́mọ. <laughs> mímì bébí sùtà mi ṣe sọ̀rọ̀ nígbà láti dúpẹ́ lọ́wọ́ yín gan-an ni fún àtìlẹ́yìn olóore mi ah, mọ́mi ẹ̀ tíráì gan-an káníkò kì í ṣẹ̀yìn ní ìdílé mi ò bá wà mọ́mi ó sì máa kún tó máa ń ta yìí wọn ò fẹ́ rọra bíléètì lóbìnrin torí ẹni bíi mama ṣe òpó ń ta rẹpẹtẹ wọn lá pè mí mo dúró mo ṣàṣeyọrí orílẹ̀ èdè síta ti ń yọjú torí mo mọ̀ dáadáa bó ṣe wáyé káàdì gbogbo àmì ò kàwé mi tán ni kò lè yọjú mo parí mọ. ẹyà iná yìí parí wọ. gbìyànjú stop that my friend kí nǹkan tó sọ ìjà rẹ ah. ẹ wò mọ́mì ṣe ti ẹ̀rí pẹ̀lú nǹkan tó sọ lórí ẹ̀rọ ti education rẹ. èmi fún mi ti ṣetán mo ti ṣetán láti ṣe ojúṣe mi. ee àti tó pẹ́ lọ́wọ́ lọ́wọ́ ìlú ìtẹ̀ wá yìí àti kí n ṣe yín lálẹ́ ah, yìí. kí ni nǹkan tẹ àwọn ìdókòwò kan náà máa jẹ. àwọn ìdókòwò kan wà ní orí ìṣàlẹ̀ ìdókòwò fi dán mọ́. ẹ ṣe. yes sir thank you very much ìwọ ìwọ ìwọ àkọsí àárẹ̀. ayé ẹja kan àṣàyàn ọ̀rọ̀ ìfẹ́ ń bẹ lóde fún mi odò kí mo bá fojú rí ọ ni ọ̀rọ̀ ìgbàgbọ́dọ̀ ìgbà ọ̀rọ̀ ìtẹ́wú mi lórí mo wò rèé ayé àìrí onínú ayé mi jọ bí ẹni pélé ayé òjẹ́ nǹkan kan mi mo rántí ọ̀rọ̀ àjọsọ wa ìkọ̀kọ̀ wọn sì mọ̀gbà tó mi ń sun lójú mi pòròpòrò níbi mo gbé wọn látẹ̀yìntì sí tí mo mọ́wọ́ mi tàgbà àpẹẹrẹ àròjinlẹ̀ ayé ní í ṣe ẹ̀yin àpọ̀n bá ń bẹ níkàlẹ̀ ẹ mi létí yín. àpọ̀n bá ń bẹ níkàlẹ̀ ó mi létí yín lovely lovely lovely lovely lovely ẹ ẹ wò ẹ mọ̀ kan. ọ̀rẹ́ wa mi ò expect pé kò pàtẹ́wọ́ sí nǹkan tó pàtẹ́wọ́ sí mo ka ewu òun pàtẹ́wọ́ àbí so o mọ̀ pé wọ́n lè yìn bá wí. ẹ tọ́ mi wà láì. ẹ jọ̀ọ́ kí ni rísìn lọ fi bìlíf pé àpò ni mí láàrin yín o. pé kó yí ẹ pé wọn mò ń bá wí. ó dà nínú ọ̀rọ̀ amẹ́rẹ̀ẹ́ta wà mí ta ni ìyàwó sí nínú ilé ẹ̀ kò sẹ́ tí ò ní ìbára àkókò náà ló kù lẹ́wọ̀n lé. ìwọ ni wẹ́ẹ́ ṣẹ́rí ohun tí ẹ̀ ń sọ yẹn ẹ ò rí sọ èmi ò sí nínú àpọ́n ṣé ní mo ṣe wà yìí màá sọ èyí tó ń jẹ́ ìtọ́rọ̀ fún yín ní alẹ́ yìí nǹkan kan wà tẹ́mi fúnra mi tí mò ń sè ní abẹ́lẹ̀ mo dẹ̀ fi ń lójú wípé tí n bá ṣe nǹkan yìí tán tó bá di ọbẹ̀ tán tó dodi ń bí tí bá gbé kalẹ̀ níwájú yín báyìí ẹ̀yin fúnra ara yín ẹ̀gbà mi lọ́gà ẹ̀yin yìn láwo i promise you. bí kí ni kí ni nǹkan tó ń ṣe kí ni nǹkan tó ń kúkú tó ń ṣe tírú mi ò gbọ́ tírú mi ò mọ̀ ah, táwọn yìí mọ̀ kí ni. kókó eh, nǹkan tó ṣe eh. tára ṣe tára ẹ̀ ẹ̀ bá ṣe èèyàn máa rí nà. sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ má kí n tàn yín jẹ ẹ mọ̀ wípé èmi fúnra mi mo ti bímọ rí fine ṣé ohun tí mò ń ṣe tí mò ń gbìyànjú àti sọ fún yín yìí ọ̀rọ̀ ọmọbìnrin tó bímọ fún mi ni o. ṣé ọmọ tó bímọ fún ẹ yes ẹ wò ẹ má kí n tàn yín jẹ ṣé rí ọmọbìnrin yìí ó sì wà lókun àyà mi láti gbọ́ tí èmi àti ọmọbìnrin yìí tí a ti pín yà díẹ̀ kò sí obìnrin kan tí mo rí tí mo bìlíf kó lè jẹ́yàwó nínú ilé mi yàtọ̀ sí Bíọ́dún ni. lóòótọ́ ìgbà tí èmi àti Bíọ́dún tó di wípé ọ̀rọ̀ ọmọ wáyé láàrin wa lẹ́bù ẹ̀ kéré sí mi education ẹ̀ náà sì kéré gbogbo ìgbà yẹn àmọ́ nísìn kí ni mo tún fẹ́ Bíọ́dún ti lọ school ó ti graduate fine èmi náà graduate ni mi definitely a lè padà fẹ́ rárá ẹ náà fi tẹ̀yìn jẹ Bíọ́dún lẹ́ni dọ́tà mi sì ràn òun lèmi máa fẹ́ o wá pé bí ọdún bí ọdún kan náà. àlọ́ ọmọ dáadáa ni ẹ wò ẹ dé o ní ìtọ́ la mọ̀ pé gbogbo alamọ̀ pé o ti bímọ ọmọ yẹn náà ló ń fà káàkiri but torí nǹkan tó ń kúkú yẹn ó yẹ kó o ṣe kíá ni káwọn èèyàn tètè rí because ọmọ irú mi lọ́mọ máa sọ̀rọ̀ sí á ní mo kàn ń kó yí kiri ni mi ò bá yín sòótọ́ ọ̀rọ̀ ah, tó bá jẹ́ nǹkan tí òǹkùkù yẹn náà ní lóòótọ́ lóòótọ́ mo fara mọ́ o. àwọn tó bá jẹ́ bẹ́ẹ̀ bí ẹ̀yìn o ẹ̀jọ̀ ó yọ ọ̀kì. ìfọ̀dì ìrònú ẹ̀kọ́jà ta yan tó bá jẹ́ àgbè tó bímọ fún ẹ tẹ́lẹ̀ náà ló fẹ́ fẹ́ gbogbo ara mo fi mọ. ṣé mi ò lè ń ṣe àpòmọ́ báyìí náà? ẹ ẹ wait wait wait bóyá sọ pé o ti ń plan yẹn yìí tètè ká dẹ̀ ṣe ní kíákíá kó wọlé gbà ẹ ló kó o látàn. pẹ̀lú mi á advice yẹn anyway. ṣe eré ìmọ̀ràn tí mo fẹ́ gbà yín yẹn pẹ̀lú èyí tí ẹ̀ ń kà tẹ̀ ń kọ tẹ̀ ń sọ jáde ní gbogbo ìgbà yìí ẹ̀ lọ ṣe rẹ́kọ̀d kẹ́ni ọ̀gbẹ́ ni tó bá máa ń tà á. wọ́n ló tún yẹ pé kí n ṣe ewì kọ́ máa bá mi tà ń bọ̀ lọ́rẹ́ mi wá ayẹni kọ́ ayẹni ní lọ́kọ́. mo ṣìṣe kan tó ń tà lọ́wọ́lọ́wọ́ náà ṣé ò mọ̀ ni. ẹ dákun ẹ má fìbì lágbáyà mi ẹ̀yin gbayagbaya lọ́wọ́ ẹ̀ mi àdìgẹ́ má fìgèlè gbọ́kọ́ ẹ̀yin gbọ́kọ́ lọ́wọ́ ẹ̀ mi ẹ̀bẹ̀ ni mo bẹ̀ kẹ́ ẹ má dá yẹrù pẹ̀sí mi náà wò kẹ́ ẹ má bàjọ́ ọkọ̀ wọ̀ mí. ọmọ tàbí ọdún mọ́ báyìí lẹ́kùn tèmi bí. Hey, ọkùnrin! Sorry. Ah. Good to see you. Mama, kí lẹ ń ṣe ń bá ẹni tó yẹ kí o you ti ẹ̀ no, Ìgbà wo ṣe ní ti kọ́ private meeting lọ́wọ́ it's very confidential. Báwo lọ lọ sí idea ẹ? Ẹ ẹ Mr. Adiji, are we safe? Absolutely, yeah, we are. Kí ló ṣe mí? Mo My wọ boyfriend wey kan ní Dubai. He told me to come wait for him there ẹ̀hẹ̀ mo gbọ́ yín. wọ́n ti dẹ́bìtì mi. ẹ kì í. Yeah, I would say no go my life out to meet you because it's been same that our first boyfriend I'm also a friend friend meet her friend meet her. But I'm still here. So Mr. Adechi, can we continue our work? Yes, yes. You can join me. Put on your process, David by concern. Oh. What's the David? surprise mi nìyẹn my boyfriend. lánàá kókó jókòó síbẹ̀ tani bẹ́ẹ̀ bí ẹ̀ jọ sọ fún mi tani bẹ́ẹ̀ bí ẹ̀. orí ò débi mi. ẹ ẹ mo fọ ni orí pé mo wá pé wọn wí òun débi báyìí orí ìṣẹ́ ló fẹ́ kí n kú sí mi shame on you useless man traitor ṣùgbọ́n aṣẹ́yẹ̀ burúkú ni ẹ́ aṣọ ò dáa kí ìwọ kọ́ photocopy ẹ̀ nì sọ fún mi kí ló wá ṣe ń bìbà. ṣe à ń negotiate ni àbí. ẹ yà à ń ṣe fọfọfọ. lórí ilé tí bàbá ẹ̀ kọ́ àbí ilé tó kó àbí kí mọ́tò tó rà sọ fún mi kí lẹ̀ negotiate. are you true. you are an idiot. àwọn olóòpè ní fún ibi tiẹ̀ idiot. ẹ madam nice working with you. thank you so much. thank you. you are not a small fool but a big one. idiot. ara lọ́fíìsì. ẹ amaria. I sent them. People bọ́ni, èmi gangan bọ́ni mo rán wọn sílẹ̀ fún ara rẹ̀. Ṣòsì rẹ̀ lẹ́yìn ẹ̀. Ṣòsì you think you are smart. But here is someone who is smarter than you. Ní gbogbo ọ̀nà. O fi ipò smart. Gbogbo bó ṣe ń Let me know. ń ṣe ti tèmi Your feet and uh, you are pumping. <laughs> you see? Going through your case file, tí physiotherapist gbé Um, I think you are perfectly okay. You can walk now. And what that simply means is that you are good to go. So continue. So invariably, maybe in a couple of days, I'm uh, discharging, and um, you have to go home and meet your family. Hmm? Madam, you don't seem happy. Are you not happy? Family? Did you just say family? I don't have one. What difference does it make? Just tell me, what difference does it make? It doesn't make any difference being on the wheelchair and being on the doesn't make any difference. It doesn't make any difference to me. It doesn't make any meaning to me. Uh, but, madam, I don't understand. I don't. Ìwọ mi dada, àtijọ́ tí mo ti wà lórí ilé You ẹ̀. Yàtọ̀ fọ́rẹ́ mi tó wá mi wá tẹ́lẹ̀ tó worry. Don't Doctor, talk to me, tẹ́lẹ̀ tó wá mi. Anybody don't wá mi. This thing has ruined my life. I don't know what is happening to me understand. Doctor, I don't understand. The, the only man, the only man, I don't have any parents, me ní ìyá ọmọ mi ní bàbá wọn. Ọkùnrin ọmọ mi lọ sí mo tó rò pé ó tún dúró tì mí. Àti lọ sí mo ti wà lórí wíjẹ mi ò rí mọ́. Mi ò rí mọ́, mi ò rí mọ́, mi ò rí mọ́. It's not okay, doctor, it is not okay. Everything is wrong. okay. Mama is in love. And something is talking to me. Something is talking to me. And something is talking to me. I am not know reason I the truth. And the truth is this guy deserted me because of this condition. Oh, women like the beginning, I want to know what is really wrong. I don't want to get off this wheelchair. I want to remain on this wheelchair for the rest of my life. Doctor, please let me remain on this wheelchair for the rest of my life. But, but, but, madam, the ethics of my profession. I know. I know what you want to talk about. I know what ethics is all about. Your ethics does not permit it. But please, Doctor. tó bá jẹ́ kí n dìde lórí wheelchair yìí ọmọkùnrin máa padà wá mi ò ní mọ̀ bóyá torí bóyá kò ní fẹ́ mi bóyá torí mo dìde ló ṣe padà wá mo fẹ́ dúró síbí tí mo bá wà ní ìrìnàjò ẹ tó bá padà wá I know he loves me. If I get off this oh, wheelchair again, I won't know, I won't know, I won't know, I won't know, I want you now, please, doctor, please, please, please, I beg you, please see me like your sister, see me like your blood. You won't want this to happen to your real sister, doctor. Please forget about the ethics. Please, I beg you, I beg you, I beg you, please, please, please, please. Ẹ jẹ́ kí n dún lórí wíńchì ẹjọ́. Ẹ sọ pé mo ṣì wà lórí wíńchì ẹjọ́. Má jẹ́ kẹ́yìn mi bàjẹ́. Gbogbo ọgbẹ́ tí mo ti ṣe fún ẹ má jẹ́ síbẹ̀. Please, I beg you, please. Please, doctor, please. Yes. <laughs> Pretense is what you want. Yes. <laughs> yes ma ẹ nǹkan tí mo torí ẹ̀ ń pè yín ni pé lára àwọn properties tàbá ń get ìkan náà colleagues mi pè mí lónìí ó ní ẹ ti put property yẹn for sale pé ẹ̀ ń wá báyà sí. yóò gbọ́ dáadáa. mọ̀ pé à tẹ́ bá tẹ̀ fẹ́ wá báyà sí àwa tí a bá yín get ẹ̀ àwa ló yẹ kó jẹ́ first president máa ń kọ́kọ́ pè ẹ ni mo ṣe ní kí n pè é bí a kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. ẹ dúró ṣe mẹ́ni tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ mi ò mi ò ta kọ́kọ́ lọ́wọ́ properties mi ta lọ ṣe ṣe ṣe ṣe fúnra òun màmá mi lọ kí lẹ̀ ń sọ. ẹ mọ kọ́kọ́ pa ẹ̀ ìyẹn dẹ̀ wá ga báyìí o o bẹ́tà o bẹ́tà ẹ find out ẹ find out o bẹ́tà ok ma all right. ẹ gbà mí ẹ gbà mí. Egami, somebody, just someone should help me. Somebody should just help me right now. Bẹ́ẹ̀ ló ṣe dédé, Yemba. Ṣé pé ti lọ́pọ̀ ti lè rẹ ni? Where's your wheelchair? Wheelchair mi wà ní mọ́tò. Kò dẹ̀ tí mo kún mi lè rìn. Kò sí nílé. Ibi tó wà ó jìnnà so mo kàn ní láti tètè wá bíbá. Ó mọ̀ nǹkan right now. Mi ò mọ̀ bóyá ayé mi wà àbọ̀rọ̀ mi. I can't explain maybe mo kàn ṣáà ní láti sọ̀rọ̀ sí ọkàn before I run mad you understand torí ẹ̀ ṣì wá bad like um, I don't know I'm frustrated I'm devastated I'm shocked I don't know what is happening to me like I don't know what to do mo kàn fẹ́ mo kàn mo kàn ní láti sọ̀rọ̀ fún ọ ní mo ṣe sáré wá nísinsìnyí ọ̀rẹ́ mi ṣé o lè bìlíìfù pé ọ̀tá mi ni mo ni mo gbé sí lásìjọ́ tí mo ń pè ṣe lè bìlíìfù pé ẹni tajọ́ ń sùn tajọ́ ń jí tí mo ti fi gbogbo ayé mi fún tí mo ti depend lé lórí o lè bìlíìfù pé ọ̀tá mi ni I told you about this guy but you didn't listen I warned you ó sọ pé pé ọ̀sá fún ọmọkùnrin yìí pé ẹ̀dúró náà ti ẹ̀gbọ́n nǹkan tí mo lè ṣe ọmọkùnrin tí wọ́n tún rìn rẹ̀ ó tún kéré ó kéré tí má sọ pé tó ṣe fún omi ìmọ̀kọ́ tí ọ̀gbọ́n máa ṣe ọ̀rẹ́ mi ṣe lè bìlíìfù pé. Deji Deji ó ti get buyers fún ilé mi fún company mi fún epo mi fún everything tí mo ti ṣiṣẹ́ fún láti inú òyìnbó tí mo fi wá sí naija ní báyìí ó lè believe pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti get buyers fún gbogbo ẹ̀ ṣé ìyá wèrè ni. àṣetàlẹ́ àṣetàkùn àṣetàlẹ́ epo for who does that who does that. tó ṣe mo sọ fún mi ti ìmọ̀ nǹkan tí mo le se mi ṣe i don't even know i'm just thinking bóyá kí kí. bóyá kí n gé ètò ọlọ́pàá but àwọn ọlọ́pàá naija mi by i'm sorry i'm sorry to say this i don't really trust them no believe pé they can only change you only bend rules tàbá ti rúru so i don't even know what to do i'm frustrated i don't want to lose everything i have worked for. i don't even know mo pé mi ò lóye kankan bí mo ṣe wà náà lélẹ̀ kò sí ìyá tó sì bá bàtà ni mo fẹ́ sábà ẹni tí mo ti gbẹ́sẹ̀ yìí disappoint ọ̀rẹ́ mi sọ̀rọ̀ má lè mi rọ̀. i just be scared even if do it this way bóyá kí ni wá ìmọ̀kan tó máa sọ ọ́ ọmọ arábìnrin ju ilé tí bẹ̀rẹ̀ rẹ̀ ti lọ ó máa sáré sí definitely which i'm very sure pé máa gbé for the um, higher price tó ń bá fẹ́ máa sọ fún ó máa gbé owó tó ń then we come we will come back to our own hand i think that's a good idea because bó ṣe wà yẹn iye tó ṣe ń pè pé òun fẹ́ ta company mi ó fẹ́ ta ilé epo mi èèyàn lè ta bungalow bóyá mi mo mi I don't know how you sell things in Nigeria you know but what I'm trying to say is I, I don't even know iye tó ṣe sọ pé òun fẹ́ ta kò tí kò tí ẹ̀ wọ́ ẹ̀ rárá rárá as in like like over higher than nku nku I don't know I don't know what to say I don't know I don't know I don't know ìwọ ìwọ ṣé ti wọ́n fún ẹ ṣé o rí báyọ̀ wọn bí ìgbà ẹgbẹ́ mi ń lọ oògùn apá tó gbé sábà òkèlè ó lè lè ṣe nǹkan fún mi ó lè ṣe anything a welcome madam if i tell you that i am disappointed it is an understatement bíjì ó dójú tì mí ó wọ́ ara ẹ̀ lẹ̀ ìwọ ò fẹ́ pa ọmọ ọlọ́mọ lẹ́kùnjayé ẹ́. Eh? o fẹ́ gbomi lójú ẹ̀ láti fi tọ́jú fámìlì tiẹ̀ ìwọ. bí ọ̀sán ló ló ṣe. I told you, I kept on saying it. Bíjì, ojú rẹ̀ ó ti ilé nǹkan tó ju ẹ̀mí ẹ̀ lọ jù. Ó sáré kọjá kádàrá, ó wà fọ́nì. But you won't listen to me. Màtí mo sọ kí lo sọ fún mi ó ní mo mọ capacity ẹ̀ ṣé mo mọ capacity ọlọ́run here you are lónìí ìwọ o fẹ́ gba ègún ní àwọn ọmọ tèmi lórí o fẹ́ kí kámà máa ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tèmi níbi tó o ti gba lẹ́yìn ọ̀kan jẹ́ láti fi jayé tiẹ̀ láyé today I tell you I denounce you yes you denounce me everything tó so èmi àti ẹ papọ̀ Dèjì mo jágbára mi ò ṣèyàwó ẹ mọ́. ọlọ́tọ́jú ọ̀rọ̀ I am so sorry i just want you to know that kò sí kankan tí mo ní ṣe nínú gbogbo nǹkan tí ọkọ mi ṣe yìí torí ọlọ́run mo bẹ̀ẹ́ ni. madam there's no problem she be such a good woman she no be i know you are shocked o ó yà ní lẹ́nu àbí báwo mo ṣe mọ gbogbo nǹkan tó ń ṣe ó lè mọ̀ bí tàn ìwọ fi ìpè mọ everything nípa mi nígbà tí mi ò mọ ṣe gbáka nípa tiẹ̀ òun tó dúró ìṣèlú bí àbúrò ló jẹ́ sí mi gbogbo bó ṣe ń pa tó ń kú tó ń fa wọn lórí nígboro gbogbo ẹ̀ pátápátá ló wá sọ fún mi gbogbo bó ṣe fẹ́ bá yí ọmọ yìí jẹ́ gbogbo ẹ̀ ní mo gbọ́ ojú tí àbí òsì ẹ̀ báyìí big man is big god ó tán. ó tọ́ ó tún ó tún ẹ̀ sábà ẹ̀rọ dà ló ti omi tì àṣẹ́ta kò di èmi dákẹ́. torí pé nǹkan tó bá in ń sìn náà lè gé ìsìn nǹkan tọ̀tọ̀ tó corporate. yes. No, no, no. Let's do pé lè finú tán ní nàìjíríà ìka ní gbogbo àwọn ọkùnrin tó wà ní nàìjíríà ìka ní gbogbo wọn èṣù ni wọn. excuse me you are going nowhere. o gbọ́. i'm going back and i mean i'm going back i'm going back i'm going i'm going i'm leaving i'm leaving. o oh, lọ anywhere wo bí wọn náà bùkún ọ lẹ́bi ṣebí ńgbà tí lọ́yà wà lọ́dọ̀ mi bí mo pè é pè é pè é pè é ò gbé kọ́. ìsítẹ́kì mi wọ ṣe mi lè rí i. ok tí mọ́tò bá l'accident táwọn kan kú tí àwọn kan dẹ̀ survive kí ló máa fi gbé wọn lọ. ìgbàgbọ́ mi ò wọ́n ní. òhun ìmọ̀ ìmọ̀ aṣọ fún yín àwọn tó kú yẹn mọ́tò náà máa fi gbé wọn lọ sí mọ́ṣúárì àwọn tó survive yẹn gangan mọ́tò náà tó máa fi gbé wọn lọ sí hospital so ìyẹn olùkúrúpẹ̀ nǹkan kan bàjẹ́ kí a sọ pé òun fẹ́ bá gbogbo pátápátá nínú tó bàjẹ́ díẹ̀ tó dáa máa wà nínú tó dáa díẹ̀ tó bàjẹ́ máa wà òwò bí òbíbi kankan tó nù jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ náà tó bá bàjẹ́ bẹ́ẹ̀ lọ́gọ́ òkè tó àjẹ́ gbogbo nǹkan pátápátá ló palẹ̀ ẹ̀mọ́ tí ò ti wà ní solution kankan sọ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe gbogbo èmi náà jẹ̀bi díẹ̀ mi ò fojú sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ má sọ pé tí mo kó bú mi kó fẹ́ tó lè bú kó bú mi I'm going and nobody can stop me. Nobody, not even you, Daddy, not even you. Ìwà àti ìwà máa gbà lóyún. <laughs> Ṣé ibi wà nínú oore, ire wà nínú ibi? Ok, tó bá ń fi kò fẹ́ lọ, kápọ̀ tẹ lọ sí green package nǹkan. Bẹ́ẹ̀ ni wọ́n tọ́ mi náà, kò sí tí o lè ṣẹlẹ̀. Ọlọ́run máa ń fi nǹkan burúkú gbà mí, ó máa ń fi ra ẹ̀mí ẹ̀ padà ni so wá rí ntẹ́mi ìfẹ́ ṣẹ́tẹ́lẹ̀ yẹn kò tẹ́ dì báyìí màá ṣe bàbá màá ṣe ìyá màá ṣẹ̀gbọ́n àbúrò màá ṣe ọkọ màá mọ́nìkì ẹ̀dẹ́bi wípé o ojú òní tiẹ̀ yóò bí happy again I promise you that you be happy again kí o fẹ́ jẹ. no no no no no go so that one day one day obi one day oúnjẹ wo ló wà ní. oúnjẹ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀mọ̀lá wà sẹ̀mí wà gbogbo nǹkan kan dáadáa ló wà sà. sáà ní túwọ́ ní àbẹ̀wò tó ṣe máa ń sọ̀rọ̀ tó máa dì báyìí àbẹ̀wò ọ̀dọ́ èyí ká ẹ̀fọ́ ẹ̀fọ́ ló lè dú ẹ̀fọ́ ẹ̀fọ́ ló fẹ́ fún ẹ ní ẹ̀fọ́ fún mi ló lè kó o ro àmàlà ló fẹ́ ẹni wọ owó àmàlà sẹ́gbẹ̀ kan ẹ̀bà sẹ́gbẹ̀ kan ọmọ ìlú ọ̀hún òbí sórí out of every twelve, there is always a Judas kò sí ibi tí èèyàn burúkú sí òun nílùú kò dẹ̀ sí ìlú tí èèyàn dáadáa ò sí being a dada shepherd Nigeria is a book cook our way. But this is a very great country, good country good people àwọn èèyàn kọ̀ọ̀kan tí ò dáyọ ló fẹ́ bàjẹ́ ibi ló ti máa ní good testimony I can assure you give me that's why I eh, pay give me that's why eh, I pay. control.